Ìdúró kíákíá tá à ń sọ, àyè kan ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí àwọn mọ́tò kan láṣẹ láti kọjá nígbà tí ọ̀nà náà kò bá wà lásán